بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى وأصحابه ومن والاه من يوم في أدك دمنا وصوم الحجة عندما أنزلك النهاية أتيت متى في نهاية الجرى السلام عليكم ورحمة الله وبركاته. إنه سنتي bẹ nínú àwọn kan bẹ tó jẹ́ ti iṣẹ́ nínú rẹ̀ ní gbígbọ́ sókè nígbà tí a bá fẹ́ kábàárà wọ̀ ọ́ wà nínú àdéhùn eh, abdullahi bin ana rabi allahu anhu ibi ẹ̀mẹ́rin anabi sọlá alẹ́sọ̀lá máa ṣe tabakabara wọn kagbọ́ sókè kó sì dé dé máa ń tẹ̀ bí ẹgbẹ́ yẹn báyìí ó ṣe déédéé di àwọn ibi ìjìká yìí kì í ṣe pé kéèyàn fi kan etí ni ó ṣe lẹ́ẹ̀kínní nígbà tí yàrá wọ̀ ni ó tún ṣe lẹ́ẹ̀kejì nígbà tí yàrá lọ wò ó ni ó tún ṣe lẹ́ẹ̀kẹta nígbà tí yàrá lọ sí. tẹ̀lé náà wà ní ìwà ní pé àdébísọ̀rọ̀ àdébísọ̀rọ̀ ti ń lọ́wọ́ sókè. yá lọ sí ìforíkalẹ̀ lábẹ́ ọ̀sọ́kè tó bá jẹ́ àwọn olóko mẹ́ta olóko mẹ́rin tó bá ti jẹ́ ọ̀ká lábẹ́ ọ̀sọ́kè ọjọ́ mẹ́rin tí a bá lè dúró ní mẹ́rin ní oṣù fi dà púpọ̀ nínú súnmọ́ iṣẹ́ òun ni ìgbé ọwọ́ ọ̀tún bí ọwọ́ òsì káwá bí sáyà kì í sànẹ́bí ọ̀sán láàrọ̀ sọ́lá nìkan wọn ni àwọn nínú sọ́nà ìgbà tá a bá fẹ́ wọn lọ ibi tá a forí kan rẹ̀ sí la máa ń wò tá a bá fẹ́ lọ ibi tá a. ìtìrọ́ṣù ni kí a fi ẹsẹ̀ òsì ká fi ṣe ìtẹ́ nínú ìtìrọ́ṣù. irú àpẹẹrẹ ilé tá a máa ń ṣe tá a bá kí rákà méjì tá a bá já rákà méjì là ṣe á mú ẹsẹ̀ òsì wá òun láti ṣe ìtẹ́ ṣáájú kò inú ìta bá ti lọ́kọ̀ yọ̀rọ̀ ìlọrin kò sí bí èèyàn ti lè tóbi tó. ṣùgbọ́n tó bá já sí pé ràn án lóko mẹ́ta àbó lóko mẹ́rin lèèyàn ṣe èèyàn sọ nǹkan pè ní tọ́lọ̀ ẹ̀gbọ́n àbí ìyàn kalẹ̀ báyìí ìyẹn wá tari ẹsẹ̀ òsì a fi ṣe ìtẹ́nubí rákà méjì yẹn ìyẹn tari ẹsẹ̀ abẹ́ ẹsẹ̀ ọ̀tún. င်းလာကြအောင်မိကာဘယ်လိုဖြစ်ဆက်ပြီးပြန်ပြီးတော့သူညာတူပြီးအရှိဟဒအလ္လာဟ်အီလာဟ်အီလာလ္လာဟ်အာဘဒုမီဘောနိုင်ပါတယ်ဝန်ဒူလာရှရီကာတရာတရာတဲ့လူမှာဆောတော့မုဟမ္မဒ်ဘုရားရစူလာဝါနီရောဘောတဲ့မှာဆတ်တွတ်ပါဆိုပဲရှိယူပြီးဆက်ဆံပြန်ဆိုလေးပြည့်နေတဲ့ပုပ္ပော àwọn iṣẹ́ tá a máa ń ṣe níbi èèyàn tó sì jẹ́ sẹ́tọ̀ fọ́sọ́rọ́ náà nígbà tó bá tuntun ní ọ̀la ìṣàkóso á tún máa ń bá àwọn díẹ̀.